أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ولكن الله ذو فضل على العالمين أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول أهل بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما له به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفوائهم إن يقولون إلا كذبا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ikhwata kiram ah, lẹ́yìn tí a dáńpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tí ó tún yọ̀ǹda fún wa láti máa pàdé lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ilé fi ẹ́ sí pé èròǹgbà wa lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni ah, tẹ̀wíwò àsọ́rin na ìtàn ìmọ́lẹ̀ sí ojú àwọn èèyàn ah, lórí àwọn aláwọ̀rí tí ó ń fọ́n káàkiri láwùjọ wa mímọ aláyàtà ìmìnà kókó tùwáìn àwọn alámọ̀rẹ́ tó ti pé kò ní bá mu kí a dákẹ́ lórí ẹ̀ àyè nígbà wá kí a dákẹ́ kúrò àwọn nǹkan yẹn kò wọ́n fọ́n káfíńrẹ́ láwùjọ wa. بمشيئة من الرحمن ọ̀rọ̀ tí mo fẹ́ fi ṣe wá láǹfààní òun náà ni ìfèsì lórí ọ̀rọ̀ kan tí mo gbọ́ tí ìkan nínú àwọn olùpèpè sọ́nà láwùjọ wa hafizahullahu ta'ala wa wáyà tí àwọn gbé síta nínú àwọn tó jẹ́ sí pé a nífẹ̀ẹ́ wọn lórí dáadáa adẹ́nsẹ́ lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala pẹ̀lú nífẹ̀ẹ́ wọn nítorí pé كان معروفا بالذب عن السنة المطهرة والدعوة إليها wọ́n gbajúmọ̀ pẹ̀lú ìmọ̀dáàbòbò súnà ànábì sallallahu alaihi wasallam tó má tó má kàga wọ́n dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú ma pèpè lọ sí di súnà tànábì sallallahu alaihi wasallam wa kana ma'rufa bi muharabati bid'ah wa ahliha onímọ̀ yìí sì ni wọ́n gbajúmọ̀ láàrin wa pẹ̀lú ìmọ̀gbógunjà bídà ìmọ̀gbógun ti bídà àtàwọn oníbídà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí àwọn ṣe àwọn àṣìṣe wọ́n dẹ̀ gbégbájú <clears throat> ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó tóbi púpọ̀ ni ó yẹ sí pé ọ̀rọ̀ yìí ìṣiṣẹ́ fún àwọn oníbídà ni kò tilẹ̀ jẹ́ sí pé ọmọ ìyá wa lè máa ń mọ̀ wípé àwọn oníbídà làwọn ṣiṣẹ́ fún ààrẹ tó sì dá mi lójú ni pé wọ́n wùlò láti ṣiṣẹ́ fáwọn oníbídà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ìṣiṣẹ́ fún àwọn oníbídà ni ààrẹ lè fẹ́ pé ó tóbi púpọ̀ ah, mo fẹ́ ṣe wá lọ́nfààní pẹ̀lú ọ̀rọ̀ kan tí alimami nọ̀rọ̀jàb rahimah allahu ta'ala tí wọ́n sọ nínú sharhu ilal Tirmidhi ọ̀rọ̀ yẹn ìgbà tó ń sọ̀rọ̀ nípa hussein al-Karawisi lórí tíra tó kọ tó pè ní al-Mudallisun tíra yẹn ìgbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n sọ tó ní masaf tó ní ta'alluq pẹ̀lú nǹkan tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ tí mo lè fẹ́ fi pé wa sákèsí tí mo lè bẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yubarika fi ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala mò ń bẹ̀ ẹ́ pé kó fa àlùbáríkà sí nǹkan yìí innahu waliyyu dhalika wal qadiru alayhi èyí tó dá wa lójú ni kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ní kápá láti ṣe bẹ́ẹ̀ abẹ́lọ́wọ́ mo ti di àmúre pé pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí n bá yànnà náà àwọn àìnáfẹ́ àwọn kókó ọ̀rọ̀ tí mo gbé síta lórí àwọn ọ̀rọ̀ Sheikh Ali bin Hasan al-Halabi tí àwọn afọ́ àtọ́fi bá dá àwọn tọ́fi jàbọ́ ha wọn mo ti dààmú rí pé tí n bá ti yanjú àwọn ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tí ó bá ti ń jọra wọn nínú nǹkan tí ọmọ ìyá wa sọ àti nǹkan tí Sheikh Ali Hasan al sọ màá máa gbìyànjú àti ṣèṣe lápapọ̀ lórí kí mo wí pé kí n ṣe ní tá a bá dami sórí yóò dé sálẹ̀ lórí kí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tí ọmọ ẹ̀yà wa tó fi ń pèpè àtàwọn nǹkan tó ń fọ́n síta àwọn nǹkan tó yẹ sí pé ó jọ nǹkan tí Ali Hasan al tí wọ́n fi rìn lẹ́ni. so <clears throat> hasba ilmi wa ma'rifati níbàámu sí nǹkan tí mo mọ̀ níbàámu sí nǹkan tó yé mi pẹ̀lú ọgbẹ̀rún ọba subhanahu wa ta'ala nígbà tá a bá dé nípa rẹ̀ talazum àwọn ìbátan tí ń bẹ láàrin ọ̀rọ̀ ọmọ ya wa àti ọ̀rọ̀ Ali ibn Hasan al-Halabi amọ̀pàkíyèsí ara wa lóye ṣùgbọ́n wù mí kí n kí n ti wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ yìí so ààrẹ yìí tí wọ́n nàkà pé ọmọ ọba subhanahu wa ta'ala kó fi la ojú àwọn tí wọ́n wá òdodo tí wọ́n lè bẹ̀rẹ̀ ọba inú àwọn tí ó máa wá òdodo اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ọlọ́run bá forí dùn àwárí dúdú ràn wá lọ́rùn kálímà kẹ́lẹ́ tí ìbàjẹ́ àtàbúrú fi hàn wá ní ìbàjẹ́ láburú járí bàjẹ́ sí bàjẹ́ jára burú láburú ràn wá lọ́rùn jìnà sí. wọ́lá ìjọ kan sọ náà wà lọ́sùn fáwọn ọ̀tá ààlà náà alimami ibn Rajab nínú àtírà àwọn tí wọ́n pè ní sharh ilal Tirmidhi ní mujalladu ẹlẹ́ẹ̀kejì page eight hundred and ninety two ìrẹ̀lẹ̀ ti sọ̀rọ̀ yaqul ibn Rajab sọ pé waqad tasallaqa kathirun mimman yaf'alu fi ahli al alayhim بذكر شيء من هذه العلل وكان مقصوده بذلك الطعن في أهل الحديث wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lu àwọn alu hadith àwọn afáwọn ní hadith wọ́n ti jẹgàba lé wọn lórí wọ́n lágbára lórí wọn pẹ̀lú ìmọ̀ mú àwọn nǹkan kan wá nínú àwọn ilà nínú àwọn àrùn tí wọ́n fi ń tí wọ́n ń lò gẹ́gẹ́ agbára láti tàṣà ìtọ́rọ̀ láti tàṣà lápọ̀ lórí àwọn alu hadith tó ìjẹ́ sí pé èròǹgbà ẹni tó ń kóró àwọn nǹkan yìí wá òun náà ni pé ó fẹ́ bẹnu àtẹ́lu àwọn àfáà oníhàdí wàkánà maksuduhu bidhalika at-ta'n fi ahli al-hadith وكان مقصده بذلك الطعن في أهل الحديث جملة èròǹgbà ẹni tó ń kóró àwọn nǹkan yìí wá òun náà ni pé ó fẹ́ bẹnu àtẹ́lù àwọn afáwọn ní hadith lápapọ̀ ni wọ́n tẹ̀sí kò fi wọ́n dẹ̀ fẹ́ dá iyèméjì ilẹ̀ nípa òun nímọ̀ nípa hadithi ni àwọn ìtọ́ àìnà fi rẹ́yìn hadithi al-Hijaz <clears throat> àbí ìmá bẹnu àtẹ́lu hadithi tó bá wá látọ̀dọ̀ àwọn míì tó yàtọ̀ fáwọn ará Hijaz kàmá fa àìlàwò Hussein al-Karabisi fi kitabihi alladhi sammahu bi kitabil mudallisi wọ́n ní gẹ́lẹ́ bí Hussein al-Karabisi bó ṣe ṣe nínú tíra rẹ̀ tó pè ní المدلسون وقد ذكر كتابه هذا أو وقد ذكر كتابه هذا للإمام أحمد وذمه ذما شديدا وقد ذكر كتابه هذا للإمام أحمد فذمه ذما شديدا ولي wọ́n sọ̀rọ̀ nípa tíra rẹ̀ yìí fún alimam ahmed imam ahmed jẹ́ wọ́n jẹ́ bẹnu àtẹ́lu tíra yìí níbi bẹnu àtẹ́lu tó tóbi tó lágbára imam ahmed bú tíra yìí tíra حسين الكرازيسي تقن المدلسون بل توصل شرعي ليسي الإمام أحمد بن حنبل إمام أحمد بن حنبل وابو شرعي نبي بطول أبرا نبي بطول لكوكو ببطول لكوكو ذما شديدا وكذلك أنكره عليه أبو ثور ونبيناني أبو ثور نستقو حسين الكرازيسي لوري شرعي وغيره من العلماء àtàwọn míì tó yàtọ̀ sí àbòfáwò nínú àwọn àfa wọ́n tako hussein al-kawabisi lórí tí a tó kọ́ yìí qala al-marwazi al-imam al-marwazi wọ́n sọ wípé maghaytu ila al-kawabisi yìí wọ́n wá if dhaka masturun yadhubu an as-sunnah maghaytu ila al-kawabisi وهو إذ ذاك مكسور يذب عن السنة ويظهر نصرة أبي عبد الله فقلت له وني أول صدر الكربسي wọ́n ní nígbà yẹn dẹ̀ ní nígbà táwọn ń sọ yìí mọ̀túrù ni ẹni tí ọ̀rọ̀ ẹ̀ pamọ́ ni àwọn èèyàn tí ma manhajú ẹ̀ ó ń gbé ara ẹ̀ pamọ́ nígbà yẹn yẹ̀sí buhari sunna gbogbo àtàwọn yìí ó máa ń dìfẹ́ǹdì sunna gan bẹ̀tà àwọn èèyàn mọ̀ wípé aburú ń bẹ lọ́wọ́ ẹ̀ ó máa ń dìfẹ́ǹdì sunna wọ́n yóò fi òun sọ̀rọ̀ tàbí àdìlá ó lè máa ń ṣàfihàn wípé òun máa ń sọ̀pọ́ọ̀tì Abu Abdillah alimami Ahmad bin Hanbal آه، المروزي ولو وصفوا ويكبي إن الكتاب المدلسين يريدون أن يعرضوه على أبي عبد الله قلت ترى لتوقو المدلسون أولي ينفيد بي لا تلوتها الإمام أحمد بن حنبل الإمام أحمد بن حنبل أبو عبد الله وفي فيها فأظهر أنك قد ندمت حتى أخذر أبا عبد الله فقال لي ó ní nǹkan tí mo fẹ́ kó ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ ọmọ ìyá sọmọ ìyá mo fẹ́ kó ṣàfihàn wípé o ti kábàámọ̀ lórí tíra tó kọ yìí so kí n lọ fún Imam Ahmad ní ìrò wípé tíra tó ń gbé wá nípa Hussein al-Karabisi lóòótọ́ Hussein kọ ṣùgbọ́n ti kábàámọ̀ lẹ́yìn tó kọ́ tán pé àwọn ọba ti máa kọ tíra yìí nígbà tí mo fẹ́ kó ṣe nìyẹn Allahu Akbar <clears throat> ti tọ́bá fi lè sa ọlọ́gbẹ́ wà jábọ́ títí ọba ọ ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ lẹ́yìn tá a ti pè ọ sákèéfì tá a ti takò ọ lórí ẹ̀ ò ní wípé òkè tó o bá lè ṣàfihàn wípé o ti kábàámọ̀ pé àyìn tó kàn sí ní sọ́wọ́ yóò dà òun yẹn ni màá lọ fún Imam Ahmad bin Hanbal lérò nírò pé a ṣòṣèyàn àti àwọn ọmọ ìṣèyí ti kábàámọ̀ o fàkọ́lá lè kí n ṣòṣèyàn wá sọ ó ní inna Aba Abdillahi rajulun salihun mithluhu yuwaffaqu لإصابة الحق وقد رضيت أن يعرض كتابي عليه هني دجدج بابا عبد الله يعني كلا الإمام أحمد بن حنبل رجل صالح أن ما؟ أن يرين مثله يوفق لإصابة الحق مثله يوفق لإصابة الحق lórí wọn wá dára lọ́wọ́ bá àdékẹ́lá mọ́ bí ń ṣe kò ń jẹ́ kí wọ́n kí wọ́n kí wọ́n máa òdodo wàkọ̀rọ̀ bí ìtù ayé ẹ̀rọ bọ̀ ìsáàdì àlè àwọn ẹlẹ́ ti fún mi nímọ̀ràn pé ẹ àwọn fẹ́ gbé tíra yẹn lọ sọ́dọ̀ wọn àwọn fẹ́ fi hàn án mo dẹ̀ yọnu sí pé ẹ gbé lọ tó bá kò sọ wọ́kọ́ọ̀lù ọ̀sọ̀ wípé kọ́ńtà alani abu sawu wàbùnú àkéyì wàṣùgbéyìí an ìgbìmọ̀ àkéèmì náà òun náà ti wá bá mi sọ̀rọ̀ ṣùgbẹ́yìí òun náà ti wá bá mi sọ̀rọ̀ wípé kí n tilẹ̀ fún tíọ́rà yìí wípé kí n pa tíọ́rà yìí dé kí n má gbé jáde fọ abẹ́ ìtura ilé yìí mo wá yarí mo kọ̀ fún wọn pé àní tíọ́rà yìí sẹ̀ máa gbé jáde fakultu bal uridu fihi bal azidu fihi jari fakultu bal azidu fihi ó ní wàá sọ fún wọn pé kódà ní tó sàlékún ni kílẹ̀ tí rí ní tó fi nǹkan ní ìkún ni wàlájà fi dàlí hussein alkarobisi ọ̀tàkù lórí nǹkan yìí pé òun gbé jáde náà ni wà á bá yọ̀ọ̀dì àánì ó dẹ̀ kọ̀ láti sẹ́rí padà kúrò nínú nǹkan tó kọ sí sínú tíra yìí fàjí àbí kìtàbí ilá àbí àdìlá wọ́n wá mú tíra yẹn wá bá bàbá Abdullah alimam ahmed bin hanbal wọ́n gbé tíra yẹn wá bá wọn wọ́n wà la yadri man wada al-kitab wàkánà fi kitab alimam ahmed muhammad kò mẹni tó kọ tírà yẹn kò mẹni tó gbé tírà yẹn tó gbé kalẹ̀ wàkánà fi kitab nínú tírà yẹn ìtọ́ wà nínú ẹni àtọ́ẹ̀nù ala al ìmá bu ẹnu àtẹ́lu al lọ́wọ́ àánú tírà yẹn wal-nusratu wal-nusratu lil-Hasan bin Salih bákan náà ìmá ìmá ṣe ìkúnlọ́wọ́ fún al-Hasan àwọn nǹkan tó kó sí tírà yẹn wàkàlẹ̀ fi kitab nínú àwọn nǹkan tí Husayn al-Karabisi tọkọ sínú tírà yẹn mo fẹ́ kẹ́ gbórí dáadáa so tí ẹ bá nítorí ẹ̀ gẹ́gẹ́ ni mo fẹ́ mélòó wa káwá kọ́ ọ̀nà rẹ̀ káwá gbé ẹ̀gùn sí nǹkan tí ọmọ ìyá wa tí wọ́n gbé jáde nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa al-ilzam bit-tabdi' wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ó wù púpọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní ọwọ́ àná tíra yẹn pé in qultum tẹ́ bá sọ wípé inna alhassan ibn salih kana yàrá ọ̀rọ̀ ìyàn kọwárì tẹ́ bá sọ wípé alhassan ibn salih ó ní ìròrí àwọn kọwárì fahad ibn zubair ọ̀dkọ́rọ̀j ó ti jẹ́ sí pé alhassan ibn salih nìkan lẹ́wọ́ gbogbo mọ́ tẹ́ǹjà rọ́ṣà rẹ̀ tẹ́ǹbà dáà rẹ̀ tẹ́ǹtẹ́ sọ́tọ̀ wípé ó ní ìròrí àwọn kọwárì ṣe bí ibn zubair nìyẹn tí kò náà jáde lórí lórí kí ló tẹ̀ bàdá yẹn mọ́nàbí ti kọ́ mítẹ̀ gbé káàkiri àbòsí lẹ́ ń ṣe nǹkan kan àbòsí nìyẹn kódà gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn kódà wọ́n ní zulmun kabir wọ́n lábòsí ńláńlá ni ọmọ ìyá wa tí wọ́n jẹ́ olùgbé súnà yẹn nítawọn náà sọ ó jọ orú nǹkan tí hussein al-kawarisi tó ń sọ wípé ẹ ṣe bí tẹ bá ń sọ wípé alhassan ibn salih ó ní òòyì kọ̀wárì ẹ ti nínú zubairu náà ebóun náà ṣe khuruj falamma kórí àlá àbí abdillah ìgbà tó wá kàtíra yìí fún abu abdillah fún abu abdillah wọ́n kàtíra yìí fún abu abdillah kọ́ọ̀n tó sọ yìí pé hadha jama'a lil mukhalifina ma lam yuhsinu an yahtaju bihi hadhiru min hadha wa naha anhu. imam ahmed ọ̀sùnmọ̀gbọ́n tààrà sọ pé ah, ẹni yìí ó kó nǹkan jọ ó ti ṣẹ́fà wọ́n bídà ni ẹni yìí ó kó nǹkan jọ fáwọn alátakò nǹkan táwọn alátakò gun ò lè tí wọn lè rí lò tí wọn lè mọ bí wọn ṣe lò òun ló bá wọn sájọ ó bá wọn kó ìlú jọ ìlú jíjọ aziru min haza imam ahmed ní ẹwọ́ ní gíńsẹ̀ ni ẹ ti tahziru nípa ẹni wà náà hàn ní imam ahmed sì kọ̀fà wúnyàn nípa hussein àti àwọn ìrísí yìí alimẹ́bẹ̀rẹ̀ رحمه الله تعالى واتس واجوني وقد تسلق في هذا الكتاب طوائف من أهل البدع من المعتزلة وغيرهم في الطعن على أهل الحديث كابن عباد الصاهب ونحوه وني نقاقا أعوني بدع أعوني بدع اللو تراي أقولكم لنا أول لقبة نوال لو هنا أعوني بدع أجابي أعوان المعتزلة أتعوان مين تجوني بدع لتراي wọ́n lo tíra ìjẹun láti fi ṣe agbára lórí àwọn alùsùnà lórí àwọn alùhadith gẹ́gẹ́ bí ibn abbad asọ́hìb àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n jọ irú ẹ̀ náà ní tí mo fẹ́ pààyọ bí yìí tó ní wípé ẹ̀rí wípé ìgbà tí hussein al-karabiti ìgbà tí ó bẹ̀rẹ̀ sí máa kó àwọn ìrújú wá lórí wípé ẹ̀ tẹ́ bá sọ wípé alhassan ibn salih onírúurú khawarij so ó nírúurú kọ̀wárì ẹni tí nínú zubairu náà ó náà jáde ẹ rí i pé títí nìsín yìí kódà àwọn àdìsíwálò mùsùlùmí náà máa ń lo kínní ẹ pé àwọn sàhábà kan náà bá fi hùwù lórí àwọn ṣùkàmù ìbàdàn kẹ́lì máa ń pé nǹkan tí hussein alkawọ́dé sí tó ti wú tó ti kó jọ láti ìgbà yẹn tó yẹ kó ti kó ó ti sàjọ fún àwọn oníbídà láti ìgbà yẹn wọ́n dẹ̀ ń lo tí wọ́n jórí kò sí súnà yìí táwọn náà ṣe ọ̀nà ìwọ̀n náà gbà ṣe oníkẹ́ tẹ́ bá ń sọ pé halabi rèé ó ń bá wọn ìṣìyà òtúrọ́ ṣe ṣe bí abdulrazak albadr ṣe bóun náà máa ń lọ ṣe hálpọ̀ fáwọn ìṣìyà òtúrọ́ tìrẹ́tẹ̀ bàdá yẹn àbùsí nìyẹn náà tìrẹ́tẹ̀ bàdá abdulrazak albadr abdulrazak bulabil muhsin alabad albadr tìrẹ́tẹ̀ bàdá àti ẹ̀ náà ṣe bí òun náà lọ ń ṣe lẹ́kṣọ̀ fáwọn ìṣìyà òtúrọ́ ṣẹ̀rí pé ó jọ nǹkan tí ṣùfin alkarabi ti yìí tó ń tóun náà sọ kí ó tẹ́ bá sọ wípé alhassan ibn salih ó ní òye kọ̀wárì ẹ ẹbí ibn zubairi náà tó kó náà ṣe kúrú jù tó kí ló dé tó fi jẹ́ sí pé ẹ̀wá gbá ti alhassan ibn salih tẹ̀ fi ibn zubairi lẹ̀ tó tẹ́ bá ti mọ̀gbẹ́ lo manhaj rẹ̀ ẹ máa kíyà gbogbo àwọn èèyàn tó bá ti já náà gẹ́gẹ́ bọ́ àbẹ́kẹ́ máa sàbòsí kó wájẹ́ sí pé ẹ máa lórí àwọn èèyàn kan ẹ máa tẹ̀ nítorí àwọn èèyàn kan irú manhajù ìtẹ̀kọ́mí nìyẹn manhajù burúkú ni manhajù ìtẹ̀kọ́mí kí náà ń pè ní manhajù ìtẹ̀kọ́mí òun ni wípé manhajù pé èèyàn fẹ́ gbẹ̀sán láàrin èèyàn kan so kí ni Sheikh Ali bin Hasan al-Halabi kí ló ṣe tó fi jẹ́ pé àwọn àfáà súnà wá sàbòsí ẹ̀ débi kan fẹ́ gbẹ̀sán láàrin tó fi jẹ́ pé òun nìkan náà wojúmọ́ ọmọ yàrá múlò náà wá pé ẹ mọ̀ wá kó wá pé gbogbo àwọn tẹ́ mọ̀ kó wá lórí wípé wọ́n bá dá Ali ibn Hasan al-Halabi àwọn náà ti ń bá dá ara wọn tìrí sheikh Muhammad al-Madkhali nìyẹn àti sheikh Rabi wọ́n bá dá ara wọn gbogbo àwọn mọ́nájì yìí àwọn mọ́nájì tí ò dá ní wọ́n pé ẹni tí ó bá nírònú yóò mọ̀ pé àwọn kinní yìí ẹ kò bá làákàyè mú kò sí gbogbo àwọn ọ̀rọ̀ tó wu tó wu bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn kọmọ ìyàwó sọ wípé mẹ́nájú ìzáàbí tàbí ìtàwọn àfáà yìí dákalẹ̀ olóda ló fọ́ súnà káàkiri àgbáyé ó dẹ̀ ti béèrè pé kí ni tàwùsí níbo láti rẹ́rì yẹn níbo láti kà á because ẹ̀ẹ̀kan lè ẹ̀ẹ̀kan lè gbé wá bẹ́ẹ̀ ká sí ká àlùbáyé lẹ́tọ́ wa lè mú dá yìí ẹni tí bá ń pàpè bá kankan gbọdọ̀ mẹ́rin wa níbo láti rí níbo láti kà á níbo lè rí wà wípé mẹ́nájú ìzáàbí tàbí eléyìí tẹ́yìn tako yẹn kẹ́yìn sọ pé kìíní ẹ̀ tí màá sì padà sàlàyé lórí ẹ̀ pẹ̀lú gbẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala òun ló fọ́ sàlàfíà yìí máa ń ṣe jì fáàrù fáwọn onídíjá àwọn ẹlẹ́gbẹ́ àwọn àdìsíwáàlù mùsùlùmí àtàwọn òmùzù wọn òun ló fọ́ sóńnà káàkiri àgbálá yìí ṣe bá yìí sìn káwọn afá máa kó ẹ̀rí wá lórí pé ẹni yìí sẹ̀ bí dáhàwá rẹ̀ ṣe rí rè bí mọ́nà àti rẹ̀ ṣe rí rè kẹ́nìkan máa sọ yìí pé láyé ẹ̀dìzámù ni kò jọ̀ọ́rọ̀ yẹn fún mi kí n gbà kẹ́lì ká wọ́n sọ pé hmm, ẹ̀tẹ́ ń ṣe yìí náà ẹ̀ tí ṣe ìsìnárì mi ẹ̀ tí tẹ̀mí lọ́wọ́ náà ni ìwúlò àwọn nǹkan yẹn làwọn tó dá wàhálà lẹ̀ lágbàáyé ẹ ṣéèkì Ibrahim Abu Haili nìyẹn ẹ ṣebí ṣéèkì Al-Luhaidan wọn bá dáa rẹ̀ ṣéèkì Suleiman Abu Haili wọn bá dáa rẹ̀ kí ló dé tàn fi bà dá àwọn yẹn kí ló dé tàn fi bà dá àwọn yẹn kò ṣe bá yín so ẹ ṣebí ṣéèkì Abdul Muhsin Al-Abbad òbàdá àhálábí kìlódé tí ẹbí mọ̀dínà ní àwọn àti Sheikh Rabi ìjọ ń gbé kìlódé Sheikh Rabi ò lọ́sẹ̀ kọ́bọ̀tẹ̀ tó jáde wọn lórí àwọn ọ̀rọ̀ tó fọ́nì àwọn ọ̀rọ̀ tó pani lẹ́rìn ṣé bẹ́ẹ̀ náà lẹ́rù pé ó rọrùn tó láàrin àwọn àfáà yìí ṣe bá ìtọ́ pé ẹrù àlùmọ̀ yìí ń bẹ lórí wọn ẹrù gbogbo mùsùlùmí àgbáyé ń bẹ lórí wọn bẹ́ẹ̀ lẹ́rù pé wọ́n rí ààyè tó bì tiwa ṣe bá yìí sùn so àti pé àwọn ìwòkù míì tó yẹ sí pé a ní pé àwọn onímọ̀ ní bọ́n ṣe ń bára wọn lò Ali ibn Hasan al-Halabi yìí kó tó di pé wọ́n bá dá ààrẹ síbẹ̀ yìí náà ti sọ́ọ́rí ẹ ẹ mọ iye táà tó tètè wọn ní ọ̀rọ̀ báwọn afá kan máa ń sáré lè bá dá àyàn bẹ́ẹ̀ ni àbí ẹ ẹ mọ oríṣiríṣi àwọn àìdá ọ̀hún tó wà nínú sunna fún àwọn èèyàn ni tó bá rí irú àwọn èèyàn báyẹn fíjì báyìí sùn tó jẹ́ sí pé owó àwọn nǹkan yẹn rí àwọn nǹkan tó yẹ kó wà wà nínú ètò pé irú àwọn nǹkan yẹn làwọn kó wá kòdà táwọn yẹn lè rí pé gbogbo àwọn ọ̀rọ̀ igbó lójú tún jáde yájà pa gbogbo ẹ̀sìn tí ìwé máa pín ìkẹ́ lọ ẹ̀dá kan tọ̀rọ̀ bá ń dàrú ṣé ìpèpè tó dáa ni ká fi gbogbo ẹ̀ lẹ̀ tó ń dà tọ̀rọ̀ ti rí bó ṣe rí tọ̀rọ̀ ti dàrú lẹ̀ dáfẹ́ pa gbogbo kíní yẹn ti yẹ kán mọ́ ṣé ó yẹ ká pàtì ní àwọn ẹ̀ka yẹn jú ẹ̀. Bílọ́ ní sọ fáwọn yẹn pé ẹ máa wo ẹni tí ẹ bá ń gbọ́ rẹ̀ dáadáa kí ló ń pè yín sí gan ẹ̀yin Nàìjíríà yín rèé lẹ́ni pèpè sí sẹ́ni ń pèpè sí pé ká fi nǹkan lẹ̀ kọ́ máa pin ìkẹ́ ni rí báyìí tó bá dàrú bẹ̀rẹ̀ yẹn jú ẹ̀ àdúgbòdẹ̀ fẹ́ràn ọmọ ìyá wa ṣẹ́tìrí kìíní yẹ̀wò ní dáa tí a bá wà níbi tí a ti ń gbìyànjú àti àtàwọn yàrá òǹfààní mímọ̀ ká máa jáde kúrò níbi màhálù nìgbà ẹ mọ̀jà máa jáde kúrò ní orí intanṣe fàǹfààní yẹ ká máa ti ṣẹ́sí gbogbo ọ̀rọ̀ ẹ eh, Sheikh Muhammad al-Madkhali eh, Sheikh Rabi al-Madkhali eh, Sheikh Ibrahim al-Ruhaili Sheikh Suleiman al-Ruhaili Sheikh gini Sheikh Falih al-Harbi Sheikh gini Sheikh kìnìyàn tẹ̀rí tabafẹ́ discourse yẹn ẹja discourse yẹn lọ́kọ̀ kò ń ṣe bí gbogbo nǹkan ti dàrú yẹn láti filẹ̀ ẹ̀kà mọ́rọ̀ ẹ̀kà sí ẹ̀sì jẹ́gbù ẹ̀ papọ̀ bẹ́yẹn bí ẹni pé kò ní onídìdì ọ̀sà ẹ̀ níyà àwọn ọ̀rẹ́ ní ìdìdì ọ̀sà ìníyà àbákàbà dá èèyàn kan rèé nínú àwọn tó yẹ kí wọ́n ti jọba dá èèyàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà padà dájú kọra wọn wọ́n bá dá ara wọn kí ló fà á eléyìí ló jẹ́ sọ́hálù ní ẹ̀lìmì ábẹ́ ìdíbi kí ló fà á àti pé tani àlùmọ́ṣẹ́ tani àlùmọ́pẹ́ tó ṣe pé di nẹ́ẹ̀tì ní pé káwọn máa lò yẹn láti wípé ẹ̀dájà ṣe gbogbo àwọn kíní ẹlẹ́ àwọn ọ̀rọ̀ àwọn yẹn àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tí ò lójú tu ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé kan dá wa lálẹ́ kan fọ́sàlàfíà yẹn fílẹ̀ bẹ́ẹ̀ ló á gbìyànjú àti fi mímọ̀ ojú mímọ̀ á fi wo owó ọ̀rọ̀ yẹn ó yẹ bá fi lẹ̀ pé kí ogun ẹ máa kó máa rí bẹ́ẹ̀ kó máa pin ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí ogun ẹ máa bàjẹ́ bẹ́ẹ̀ ṣe é báyìí sìn tó kò ń ṣe pé èèyàn kan tẹ́bàá yẹ pẹ́fẹ́ ti dìrọ́ sa kí ló ṣẹlẹ̀ láàrin sheikh ọmọdé ibn hajj al àti sheikh muhammad al tọ́fi tọ́fi bàdá ara wọn ẹ ti dìrọ́ sa rẹ̀ ẹ̀míyá ẹ ti dìrọ́ sa rẹ̀ dìrọ́ sa tẹ̀lẹ̀ ẹ̀míyá ẹ̀ ẹ̀yànjú ẹ̀ ní ìyànjú mímọ̀ ní yẹjú wípé mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ òdodo kò ń ṣe pé mo fẹ́ lò láti ṣe bàrọ́rọ̀ mo fẹ́ lò láti ṣe bàrọ́rọ̀ lórí mo fẹ́ lò láti ṣe láti ṣe sọ̀pọ́ọ̀tì mọ́kèbù mi àbí mo fẹ́ lò láti fi fọ mọ́kèbù mi mọ́ lórí wípé ẹ fi alábílẹ̀ nígbà táwọn àbá àti yapa lórí tẹ̀bí ọ̀rẹ́ yẹn síbáwọn àbá àti yapa yìí síbáwọn àbá àti bàdá ara yìí náà tó ń bàdá ara wọn ẹgbọ́ àwọn àwọn àbá yẹn ọ̀rọ̀ wọn ṣe bákanbákan ọ̀rọ̀ wọn àmọ́ ń sàárẹ̀ gbáwọn ọ̀rọ̀ yẹn ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó ń bá yẹn ló jẹ́ àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ ni pé pé wọ́n máa wò pé àgbà ah, kí àwọn ọ̀rọ̀ náà jáde pé so ẹ mo fẹ́ ká gbìyànjú ká wò ó bí àìlè ní sọ pẹ̀lú ojú délé ètí kò jọ nǹkan tí ṣòfin ìlànà kan ọ̀bì sí yìí náà sọ wípé ẹ tẹ bá sọ pé Al-Hasan ibn Salih ẹ ó ní ìròyìn kọ̀wárí ṣe nínú Zubayr náà jáde ṣe bóun náà jáde lórí lórí ṣe bá ṣe ní Imam Ahmad sọ pé هذا جمع للمخالفين ما لم يحسنوا أن يحتجوا به حذروا من هذا ونهى عنه so mo sọ pé ọmọ ìyá wa rí wọ́n ń ṣiṣẹ́ fáwọn oníbídà ni àwọn òfún àgbèrú bẹ́ẹ̀ fún àti ìmọ̀ tó kàkà rán so inú nǹkan tí mo kà tún fẹ́ fi kún nínú àwọn ọ̀rọ̀ tí ọmọ ìyá wa sọ nígbà tó ń sàwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo lè gbé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí kò bá wọn ni àwọn ọ̀rọ̀ tí ò ṣe déédéé sòwò náà ni ọ̀rọ̀ Muhammadu Yahya az àti Imam Bukhari tí wọ́n mú wa so láti fi ṣẹ̀rí wípé kò sí exam bí tẹ̀sí ẹ̀ àti wípé àwọn onímọ̀ wọ́n bá yapa lórí jẹ́hù èèyàn kan àdíṣe exam èèyàn kan bí kò gba jẹ́hù èèyàn kan so wọ́n mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Muhammad bin Yahya Zuhli àti alimami Bukhari wa ó jẹ́ bí Muhammad bin Yahya Zuhli ó bá dá alimami Bukhari alimami Muslim ò lè gbá so ọmọ tí ọmọ yà wá sọ yìí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò ṣe déédéé ni ọ̀rọ̀ tí kò correct ni ẹ̀rọ àyẹ̀sẹ̀ because ìbéèrè tó wà ilé ni wípé kí ló dé tí màá muslim fi gbà tí ó gbàtọ́ yẹ kí ọmọ ìyá wa gbìyànjú kan yẹn jù ní kò ń ṣe pé ẹ̀kà kó wá ẹ̀kà múrù nǹkan yẹn wá ń jù lẹ̀ bẹ́ẹ̀ pé ẹ ṣèṣe bí imam bukhari ebi alimami muhammadu yahya Zuri, wọn bá dá alimami bukhari muslim ò sì gbà muslim kan nìkan ṣe kọ́ ni ò gbà ahmed bin salama ló gbà ṣe yíra yìí sìn nínú àwọn tó ń kéwú lọ́dọ̀ muhammadu yahya azuhuli tọ́lẹ̀ ṣe ń kéwú lọ́dọ̀ alimami bukhari náà àwọn olùgbà kí ló dé tàn ti gbà nǹkan ẹ ló yẹ kẹ́ gbìyànjú láti yanjú fáwọn èèyàn so that yóò lè clear wípé kò ń ṣe wípé hawa ìfẹ́ ló ni madam ọ̀bùn wàhọ́d kò ń ṣe pé orí ibi tí wọ́n gbé àgbà àgbà tó gbélé lórí ni pé ìfẹ́nu orí ẹ̀rí ni wọ́n máa ń gbé àwọn àgbàjẹ́kù àgbàjẹ́kù orí ẹ̀rí ni wọ́n máa ń gbélé sí ibà yìí ẹ̀ nǹkan tó fà á tí alimam muslim rahimahullah ta'ala tí ò fi gba jẹ́rù muhammadu yahya zuhuli lórí alimam bukhari ni pé wọ́n mọ̀ pé mọ́ bukhari ọ̀sọ̀ nǹkan tí muhammadu yahya zuhuli sọ pípé muhammadu yahya zuhuli wọ́n bá dá alimam bukhari pẹ̀lú làbúríyà ni pé alimam bukhari wọ́n sọ wípé lafzil qur'an makhluq imam bukhari ti ń pariwo ní gbogbo gbà kódà ìgbà tí ẹnìkan wá béèrè béèrè lọ́wọ́ wọn láti fi ṣe ìtìhánu wọn láti dá fitna lẹ̀ imam ahmed imam al-bukhari wọ́n pọ́n jù sẹ́ni yẹn wọ́n dáhùn béèrè yẹn wọ́n lè sọ fún yín pé kódà gan ìtìhàn tó ń ṣe gan dídá ni pẹ̀lú gan tó ń ṣe yẹn so irú àdísìn so imam bukhari dẹ̀ fi ọ̀rọ̀ ilẹ̀ ní ìlú rẹ̀ yẹn pé àwọn ò sọ pé ẹ̀kọ́ ẹ̀kẹ́ lábílì kùnrin makhluq ìgbà táwọn ń sọ ni àfáàlù rẹ̀ ìbáàdì àfáàlù rẹ̀ ìbáàdì làwọn sọ ṣùgbọ́n ẹ̀ka wa mú wọ́n sì pé ẹ eh, alimamu muhammad yahya zuhli wọ́n bá dá alimamu bukhari alimamu muslim ti gbá bí ẹni wípé so tẹ́yìn kan bá bá dẹ́ ẹ̀ka tẹ́yìn kan ò bá gbà kò gbá nìyẹn bí bá yìí so ṣé irú nǹkan yẹn la fẹ́ sọ fún ẹni tó mọ ní ṣe nípa súnà tó fẹ́ fi sin náà ọba lọ́sùn fara tàbí yóò kò ní béèrè wípé kí ló dé tí mọ muslim fi gbà so bí bá yìí àti pé ṣé bá fi máa ṣe náà nìyẹn bó bá ṣe wù wá ni tó téèyàn bá bá dá èèyàn kan nísìn kò sí tó lè kó wá tí n bá ti ní ní ìgbà ìgbà náà nìyẹn tí ó lé ṣèdí alimami Bukhari ṣèdí alimami Muhammadu Yahya Zuli wọn bá dá alimami Bukhari alimami Muslim gbà tó bá ti máa Muslim ti gbà yẹn èmi náà gbà ṣe bẹ́ẹ̀ lọ ṣe mímọ̀ pé ìbéèrè yìí wà ẹni jẹ ó dẹ̀ bùkátà sí jawabun ilmi ó bùkátà sí ìdáhùn tó ní ṣe pẹ̀lú mímọ̀ so ọ̀rọ̀ Shabab ibn Sawwar tí wọ́n tún tọmọ ìyáwá tó sọ náà rí ọ̀rọ̀ ẹ náà rí bẹ́ẹ̀ pẹ́lú àìsàn ọ̀rọ̀ ẹ náà rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kílẹ̀ ń pè Aliyu bin Ja'd Aliyu bin Ja'd tí ọmọ ìyáwá tó sọ náà rí ìyẹn náà tún ní pẹ́lú àìsàn ẹ wípé àìmọ́ Bukhari ò gbàjẹ́ fún àwọn méjèèjì wọn àgbàjẹ́ fún àwọn méjèèjì gbogbo àwọn nǹkan yẹn làwọn onímọ̀ nípa àjẹ́sùwọ̀ tààdìlì ti ṣàlàyé wípé tí àjẹ́sùwọ̀ tààdìlì tó bá tààrọ̀bọ̀ tààrọ̀dọ̀ jẹ́sùwọ̀ tààdìlì bóò láti máa ń lò ẹnìkan obìnrin àtẹ́lú yẹn kan ẹnìkan yìí ẹnìkan fọ́ dáadáa nípa rẹ̀ ṣùgbọ́n láti lò bóò láti ṣe pẹ̀lú jẹ́sù ẹni tó ṣe jẹ́sù àti tààdìlì ẹni tó ṣe tààdìlì sọ́sáàkà máa wò pé ìwé mo fẹ́ gbà ìwé ní ìgbà ìwé ìgbà ilé ìgbélé náà ni kò ń ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í yanjú mímọ̀ báyìí gbogbo nǹkan ẹ ló ní ló ní àlàyé rẹ̀ tẹ́pẹ́ ní sàlọ́ kẹrìm tí bá ní sàlàyé nípa àwọn àìnáṣíọ̀n tí mo kó wá ẹgbẹ́ mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan mo kàn pàkíyèsí wa ní òun wípé ṣẹ́rí mo fẹ́ ṣe níta bá ti dami sórí gbogbo yóò padà dé sàlẹ̀ so mo fẹ́ dami yẹn sórí látọ̀dọ̀ Sheikh Ali bin Hasan al yóò padà dé gbogbo sàlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọdún kan táwọn èèyàn kó wá náà ìyá wọn kan tí Ali Hasan al-Halabi náà ti kó wá náà ni táwa náà ti rí ta ti mọ̀ tí yé báyìí tó inshallah kẹrin kí n bá ń fèsì lórí àwọn kan yẹn ẹ tó bá lọ gbọ́ àwọn àìlẹ́sì ìyẹn ìdùn mo kà síbẹ̀ tí bá ń fèsì lórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ máa gun kan yẹn máa yanjú kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn tí yé báyìí sì pé àfa kan bá dá àfa kan àfa kan jà rọ́ha àfa kan àfa kan gbà nǹkan kan kí ni kò gbà débi kí ni kan dá àti débi kò gbà lọ́pọ̀lọpọ̀ gbàrí kí àwọn jẹ́fù yẹn kó mọ́ fẹsẹ̀ nílẹ̀ lórí ẹni tí ò gbà kó rí pé kí náà sọ yìí tó ń sọ yóò pẹpẹ rẹ àti pé tó fi ṣe jáṣù gan ṣe járe nítorí ṣe jáṣù gan òkè ṣe járe nígbà yìí àbí kó tiẹ̀ jẹ́ sí pé wo tá n kílè mọ̀ pé lágbájá ṣe kéka ìsinádùn àwọn kìíní nǹkan ò lẹ́sẹ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn wọ̀nyẹn pẹ̀lú gan náà bàbá sùn fara tààlà yìí ìfẹ́ gbà wọn láti owó nǹkan yìí láti padà discuss tí ó padà yé wa pẹ̀lú gan náà bàbá sùn fara tààlà ṣe èèyàn máa ń yanjú mímọ̀ ni kó ṣe pé yóò kàn ju àwọn nǹkan yìí lẹ̀ fáwọn èèyàn pé ẹ máa bá arún ẹ máa ṣe kíníkà ṣe bí ṣe kíníkà ṣe kíníkà kò ṣe kíníkà so ẹ jẹ́ ká kí ìsáwọn nǹkan yẹn nípa mẹ́fún wa láwọn àpèjúwe kan gbẹ́jẹ́ rí àwọn àfà ọ̀rọ̀ wọn ò rí bá ti máa ń sọ yẹn ó jẹ́ pé ìfẹ́ inú àbí àbí ilé gbáǹkó ilé gbà kankan àti torí bóyá nítorí èèyàn kan tí wọ́n nífẹ̀ẹ́ kan náà ilé gbà kínní kan wọ́n ní ìsọ́ọ̀fù gan wọ́n dẹ̀ ní ìkìlá ẹwà Imam Ahmad bin Hanbal rahimahullah ta'ala lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀lẹ́ta ń pè ní Muhammad bin Humayd al-Ghazi àdìbá bin Hibban rahimahullahu ta'ala àwọn wà nínú al-Majruhun ní mujallad ẹlẹ́ẹ̀kejì page three oh three page three oh three ibi tó ti mú wá ní kí wọ́n sọ. wọ́n jẹ́ pé wáyé pé ní ìbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ alimami ahmed bin hanbal rahimahullahu ta'ala wọ́n àdálà muhammad bin hamid ar-Razi onísúnnà ni wọ́n pè wọ́n sọ dáadáa nípa rẹ̀ ní ìgbà yẹn rí ọ̀rọ̀ rẹ̀ pamọ́ sí wọn ìyẹn tí wọ́n mọ̀ nípa rẹ̀ lọ́sí sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó padà dìgbẹ̀yìn àdìmọ́ Muhammad bin Hanbal wọ́n padà bà dáàrí ìgbà tó wọlé padà kíyà sí wọn tó kíyà ká wá dúró lórí ìgbà tí àdìmọ́ Muhammad bin Hanbal káfí tọ́jú àdálà rẹ̀ kó wá dúró lórí ẹ̀pẹ́ ṣe bí wọ́n Muhammad bin Hanbal wọ́n àdálà Muhammad Humayd ar-Razi tó ìjẹ́ kó ní dídá àdì ìmọ̀ Muhammad ọ̀gbà jẹ́ hu ẹ̀nìyẹn ìyẹn ò fẹ́ yìí nígbẹ̀yìn ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nílé kájẹ̀ wá sọ yí pé ọlọ́wọ́ba ló sùn lára sálàwò ti ẹ̀wà kájà akọ́rọ̀ rẹ̀ kéré àti alimami ahmed bin hamad tó fi kú yìí táwọn mọ̀ nípa rẹ̀ náà sọ fún fi kú yẹn ṣe é báyìí ṣe bí báwo yóò ṣe máa dúró nínú ìyẹn pé alimami ahmed bin hamad wọ́n tá àjálà muhammad bin hamid arọ́bí ṣe é báyìí tó yẹ sí pé tọ́ba yẹ pé ahmed bin hamad bá rí nǹkan míì nípa ẹni inú sọ nǹkan míì so alhamdulilayi kọ́lọ̀ ọba àdìsẹ́lá wa kádà pé alimami ahmed bin hanbal wọ́n padà ọkọ̀ọ̀rọ̀ yìí padà kẹ́ àti wọn nígbẹ̀yìn wọ́n sì padà padà rẹ̀ so àmì information tó bá wà lọ́dọ̀ àwọn àǹfààní tó bá mọ̀ ló fi sọ̀rọ̀ ní tó bá mọ̀ ló fi sọ̀rọ̀ kí wọ́n sọ pé ẹni tí ò mọ nǹkan míì ní tó mọ̀ náà nìyẹn kí wọ́n ní ẹsẹ̀ pé ṣe bí lágbájá ṣe bí àdálà ni ṣe bí kíníkan nínú àwọn tó yẹ́jú pé onísúnnà ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ súnnà náà sàfihàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́pẹ́ àwọn àfa àti àdálà wọn pé èèyàn dáadáa ni wọn ìgbà tó padà ìyá tí nǹkan ní ìpadà hàn sí wọn bàtà wọn nínú àwọn tó rí bẹ́ẹ̀ ni Yakubu Sheiba Yakubu Sheiba àlùbọ́ mahmed bin hanbal wọ́n padà bàtà rẹ̀ ó ní nǹkan tí àwọn àfa àti tó ń pa rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó ti ìzáàbù súnnà nígbà tó rẹ̀ ò ti hàn sáwọn rẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ kọ́lùkùn kùn ìgbà yẹn ní mahmed bin hanbal wọ́n bàtà rẹ̀ tẹ́bà lọ́ka àdùáfà lil-Bukhari àdùáfà lil-Bukhari àbí àdùáfà wal-matrukun títí an-Nasa'i àbí al-majruhun títí Ibn Hibban àbí àdùáfà títí ad-Daraqutni àtàwọn tíra ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ẹ bá oríṣiríṣi àwọn nǹkan tó ń jọba yìí mẹ́ ní àwọn kan ní àwọn yẹn tó jẹ́ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí súnà làwọn àfa àmọ́ wọn sí ní tí wọ́n sì mọ̀ nípa wọn nígbà yẹn náà fi ṣèdájọ́ lọ́nà ìgbà tí ó padà clear sí wọn tọ́rọ̀ wọn padà clear sí wọn á bá padà sọ nǹkan míì nítorí e e àwọn ọmọ ìlú pé àbá kan ṣèkí kàbá àgbo gbajẹ́ ìlú ẹ̀ kankan lójúmọ́ rẹ̀ ní wípé ẹ má pe exam tẹ̀lé ẹ̀ èyí ò fi ń ṣẹ̀rí o bẹ̀rẹ̀ jẹ́ kí á gbìyànjú àti ìwòye sáwọn ọ̀sẹ̀ yìí kò fi ń ṣẹ̀rí rárá so níparí so ó ní pé ọ̀rọ̀ àjẹ́sùn mufasa ìgbà tó ń bá yára ń sọ̀rọ̀ yẹn wọ́n ní àjẹ́sùn mufasa kan pariwo ọ̀rọ̀ àjẹ́sùn mufasa kan máa ń pariwo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ó ní bó ṣe rí so ó fi à ń pariwo àjẹsùn mi fásitì àwọn ìṣẹ̀kọ́ nígbà tẹ́yọ̀ wà kálà yẹn wá lórí ẹ̀ èmi ò fẹ́ bóyá ní tẹ́tì ẹ̀kọ́ wa yọ yàtọ̀ sí nǹkan táwa ń sọ ni nígbà tẹ́ ẹ̀kọ́ wa nǹkan tá ń sọ náà lẹ́kọ́ wa ẹ̀mọ́ ọ̀rọ̀ ṣéèkì mọ́kìlì mùnhádìí ẹ̀lúwájẹ ìwá lórí àjẹrù mùfásà nígbà ń sọ ọdún sọpọ́ọ̀tì yìí ẹ̀tún mọ́ ọ̀rọ̀ kílẹ̀ ń pè ṣéèkì mọ́kìlì mùnhádìí ẹ̀lúwájẹ ẹ̀mú yẹn náà wà nígbà tó ń ṣe nàfíhà fún Falih ah, al-Harbi Sheikh Falih al-Harbi tó tó wọ́n dẹ̀ kó tọ̀rọ Mu'allim nínú tí a jẹ́fù tàìdìrì wọn tí wọ́n ṣe tó gẹ́gẹ́ tó ń sọ ń bẹ̀yẹn náà rí ó sì tún fi àjẹ́fù mufasa ó fi rinlẹ̀ náà ni tó ẹ̀ kó nǹkan kan wá tí ó knock out àbí tí ó knock down àjẹ́fù mufasa tí ó gbà wọlé sí ibà yìí tó àjẹ́fù mufasa rèé tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ní fánù yẹn gẹ́gẹ́ tí wọ́n ní fásinú ilmu rijal àti ilmu jarh wa ta'dil tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ àwọn àfáà yẹn tí wọ́n ní fásinú yẹn ṣe é báyìí ẹ padà rí àwọn mẹ́jẹ̀mú táwọn àfáà ti ṣàlàyé nígbà tí jarh àti ta'dil tó bá ta àárọ̀ bọ̀ ẹnìkan sọ pé yẹn búlé yẹn kan yẹn kan sọ pé yẹn dáadáa lè yẹn kan bóòlù àti ń pẹ̀lú nǹkan yẹn gbogbo àwọn nǹkan yìí làwọn kan fi jẹ́ sí pé ó gbìyànjú láti láti yanjú ẹ̀ dáadáa onídàgbọ́ yẹ́ sí pé àwọn ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀ àkàmọ̀júrò àwọn ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀ bí ẹni pọ̀rọ̀ tí ò lójútu bí ẹni pọ̀rọ̀ tí ò ní ìbè káàkiri lọ́dọ̀ àwọn afá ni láwọn ọ̀rọ̀ tí ò rújú láwọn ọ̀rọ̀ táwọn afá òní nìmọ̀ ti yanjú bà ṣe ibà ìṣẹ́ ká máa kúrò àwọn nǹkan yẹn wá rè so ó ní bó ṣe rí so inshallah kẹyìn mo kàn fẹ́ pàkí ìfi kékeré ni so pẹ̀lú gbọ́dọ̀ bá lọ́sùn fáàlù fàáàlà ẹ máa àtúmọ̀ bá àwọn pàdé lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك والسلام عليكم ورحمة الله وبركاته أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول أهل البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة